أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة قفهم ولهم وبعد أترى كيف مساج ودعاء نبي محمد صلى الله عليه وسلم بعد سنة آه، ọlọ́run ọba tí ó tún ṣe tàràwì ìtàlẹ̀ tẹ̀mí rọrùn fún wa adáwọ̀pẹ́ fún ọlọ́run a náà gbogbo àwọn àṣìṣe wa ọlọ́run kó fún wa kọ́lọ́run kó fún wa ya arhamar rahimin Allah a ó tún máa tẹ̀síwájú ní nínú tíra tí a wa. àdìsá àwọn àkàrà lẹ́tẹ̀ ní òun náà ni àdìsí ẹlẹ́ẹ̀kẹtàlélógún àdìsí ẹlẹ́ẹ̀kẹtàléní ogún òun láwọn àkàrà lẹ́tẹ̀ ní àdìsí ìyàwó Aisha náà ni lọ́kàlá rọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlélógún náà ẹlẹ́ẹ̀kẹrìnlélógún ẹlẹ́ẹ̀kẹtàlélógún la kà láàárọ̀ àdìsá bá abdullahi ibn abbas kọ́lá ọba ayọ́nu sí wọn kọ́ọ̀lì òní kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam olóògìsí ọlọ́run kọ́lá ọba sọ pé ó sọ báyìí ní ìmọ̀ra àtìn nínú ilẹ̀ ansor fún arábìnrin kan nínú àwọn ilẹ̀ aráàlú madina ó fi hàn pé àdìsí ìgbà táwọn abídé lu madina ni ọ̀rọ̀ náà wáyé. anabi ni mọ́mọ́ náà ká à ń tàhùjì nà máàna kódà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí ó fi hàn yí pé lọ́dún tí ànábì ṣe àjì náà ni táà sì mọ̀ pé ọdún kan náà ọdún tá ànábì ṣe àjì kò pé ọdún kan mọ́tà ànábì ṣe jáde láyé nígbà tá ànábì ṣe àjì. ànábì béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ọ́ arábìnrin tó ṣe àjì pẹ̀lú wa kọ́lẹ̀ arábìnrin wa dáhùn pé káànà lánàá hàn wọ́n ní a ní nádìhù kan kí n lárúbáwá máa ń pè ní náà ni ràǹkúnmí tí wọ́n máa fi àbíkájọ pé wọ́n máa pè ní ràǹkúnmí bàáìr tó ṣe wọ́n máa ń lò láti fi wẹ́ẹ̀tì oko wọ́n ń pè ní látara nádọ́hà bomi wọ́n nǹkan ṣùgbọ́n tó ká gbọ́ yé pé ọ̀rọ̀ tí ń sọ fáwọn ní káànà lánàá nàdíhùn mẹ́ta kàtà àmà fi wẹ́ ti oko fàrọ̀kẹ́bàú àbú fúlàní fàrọ̀kẹ́bàú àbú fúlàní bàbá alágbájá wa gùn wàbùnùú àtọ́mọ rẹ̀ lè záwùjì á eléyìí tí ìyàwó rẹ̀ bí fún wàbùnù á àti ọmọ tí obìnrin yìí wàtàràkà náà di tàǹdọ̀wù àlẹ́ yìí ó wá fi nádìá ràǹkómítà ní àwọn abíwẹ́ fi oko yìí ó fi lẹ̀ tàǹdọ̀wù àlẹ́ yìí tí ń bu omi wọ́n àwọn oko ìyẹn ló fà tó jẹ́ sí wípé kò ní lè jẹ́ kémi náà bá yín sí hajj kọ́ọ̀lù anábì ní fàyídà kánà ramadan anábì ní tọ́wọ́ wá rí hajj ṣe tó yẹ pé àwọn iṣẹ́ kan tó di ọ lọ́wọ́ pàápàá jùlọ nǹkan àgùn tó lè gùn lọ òun náà ni wọ́n fi ń ṣètò jíjẹ múmu ńlẹ̀ yìí tí ò ní jẹ́ kó lè lọ tọ́wọ́ wá dìgbà Ramadan ẹ̀ ìtẹ́mìrì sí i lọ́ọ́ ṣe umra nígbà oṣù Ramadan fa inna umrata fi Ramadan ẹ̀rí kéèyàn ṣe umra nínú oṣù Ramadan ta'dilu hajja ó ṣe déédéé kéèyàn ṣe ájì nínú àdìsí yìí. nínú àwọn nǹkan tá a fẹ́ rí mú ni ọlá ti ń bẹ fún umura nu Ramadan kókó bẹ̀ gan nìyẹn ká lè mọ̀ bí ti ń bẹ fún umura Ramadan bó ti pọ̀ tó abẹ́rẹ́ ọba àlejò ọlá kọ́lọ́n kó kẹ́ àwa náà kọ́lọ́n kó kẹ́ àwa náà kó ṣe wípé a máa rí lọ́pọ̀ yanturu pé pé ní Ramadan báyà wà ní ọmọ ìpín insha Allah tún fẹ́ ṣe lọ́dún nínú Ramadan tọ́lọ̀ bá kẹwàá débẹ̀ nítorí ẹ kéèyàn máa ṣe ni o torí ọlá tí ń bẹ fún múra nínú Ramadan ọ̀là níbi sọ yìí o ó ṣe déédéé ládàá péyàn ṣe hajj ànábì ṣe ká máa yí pé téèyàn bá lọ ṣe hajj tó bá jẹ́ hajj mabrur ànábì laysa lahu jazaa illa al-janna kò sí tó ṣe déédéé ẹ̀san rẹ̀ téèyàn ò fi sàn yẹn lẹ́sàn àfàlìjẹ́nà èyí ni màá wáyà wá lẹ́nu kárí mùsùlùmí tó ní kápá ẹ̀ kọ́ mọ́ wá sọ pé à ájúgbò ájú wa owó ìgbìmọ̀ àtọ́dọ̀ dá sí bísínẹ́sì owó wọlé òun gbàgbé pé kò sí owó kan tá a fi ra àlìjánná tá a lè sọ wípé a sọ owó nù nígbà tó gbà téèyàn bá ti jẹ́ pé owó téèyàn mú lọ owó àláàlì ni èèyàn sì dọ̀hún èèyàn ṣiṣẹ́ bó ti yẹ kéèyàn ó ṣe é gbogbo àwọn iṣẹ́ tó yẹ kéèyàn ó ṣe èèyàn ṣe bó ti yẹ kéèyàn ó ṣiṣẹ́ àwọn kan tó lè báàjì ń jẹ́ lọ́hùn-ún téèyàn bá wá lọ fi billions of naira téèyàn bá fẹ́ ra àlìjẹ́nà ó jù lọ gbogbo téèyàn kókó jọ láyé yóò kú sánjọ́ kan ṣùgbọ́n tọ́wọ́ yẹn bá ti tẹ àlìjẹ́nà ó ti tánù tọ́lọ́ bá ti lè fún yẹn lálìjẹ́nà ó ti tánù ilé ìgbádùn béèrè kíni yẹn ní láyé tí ò ní tán gbogbo ntọ́wù kẹ́yìn ní láyé bí nǹkan wọn ọ̀sán lójú yẹn èèyàn padà sánú rẹ gbá olówó ọgbádùn kú ni sọ́dà ti kú ọkárí tí ó bá ti ṣiṣẹ́ tí ó fi lè mọ gbádùn lálìjẹ́nà àbí tó fi lè mọ gbádùn lẹ́yìn ikú ìyá ṣùgbọ́n ìtẹ́ yẹn bá ṣe láyé lẹ́yìn ìgbà tí yẹn bá kú tán òun lè yọ màmá rìsọ́ọ̀tì rẹ̀ torí ìdílé eléyìí ni méjọ́lì ẹ̀kọ́ tó wà nínú àdìtì yìí ká lọ ma ọlá tí ń bẹ fún umura inú Ramadan ló fà yẹ pé àwọn ọmọ ìyàwó haúsá ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí nísìnyí àwọn ti múra àti tùwà lọ́hùn tùwà lọ́hùn nígbà tó lọ́hùn wá kẹ́ wọn débẹ̀ àbẹ́lọ́hùn bá sọ́lẹ̀ kan kọ́ wa náà káwa ní olè máa ṣe bẹ́ẹ̀ bákan náà ẹlẹ́ẹ̀kejì ni wípé ó fi hàn yí pé nínú àwọn udhur àwọn tá a lè pè ní excuse tó lè má lè jẹ́ kéèyàn ó lè lọ sí hajj á pé bàtí sọ ní ara istita'a òun náà kéèyàn ní kápá tó lè lọ á ní kápá pé tó lè gbé ọ lọ àwọn á lọ sí hajj wọn náà bá di ẹrù ọwọ́ akọ́rí sí airport àkẹ́lẹ́dẹ́ àlọ́ hajj náà ni mẹ́yìn níbo ń nìyẹn ń èyí wọn ò ṣe é ṣe pa tí ìṣúná ti fẹ́ lọ sin lọ́run torí ọlọ́run àwa ń lọ pé torí ọlọ́run ò dé mọ́ká ọ̀sàwó rẹ ní egbò mo fẹ́ lọ sin lọ́run èyí wọn ò kọ̀ọ̀kan wá ọ̀tọ́jú owó náà ni bọ́ọ̀ bá ti lágbára kéèyàn má dààmú ara rẹ̀ kéèyàn má máa rún máa tí ò sí rún máa àwọn kan bẹ́ẹ̀ tó ṣe pé lójú ayé ànẹ́bì wọ́n máa rún máa wọ́n dọ̀hún ọbẹ̀ wọn lọ pa wọn ànẹ́bì ni ẹ má máa síbẹ̀ èyí lọ ájì kéèyàn wọn lọ dé fìyà jẹ àbí tó lọ kó wàhálà tiẹ̀ láwọn kan lọ́rùn ti pa ẹni tọ́lọ́ bá fún ní yọ̀ǹda tọ́lọ́ bá fún lágbára òun náà ni torí ìdí ó fi hàn pé ájì mẹ́yàn bá lágbára ni bákan náà kéèyàn ó sì fi sọ́kàn ká lè mọ̀ wípé ara iṣẹ́ ẹ̀sìn wa ni abẹ́rẹ́ ọ̀bà àlejò ọlá òun táwọn ọmọ fi ṣe àwọn nǹkan wọ̀nyí tó fi já ọlọ́kọ̀ọ́mọ́sá pèsè rẹ̀ fáwọn náà wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahabi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu